تفسير القرآن العظيم. al-Azim tí a ń bá lọ tílé yìí jẹ́ ọjọ́ karùn-ún nínú oṣù Ramadan níbi tí a kà lónìí nínú suratul Baqara òun náà ni àyà ọgọ́rùn kan àti márùn-ún ma yawaddu alladhina kafaru min ahlil kitab. وللمشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم أعوذ بالله من الشيطان الرجيم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير أم, تريد أم تريدون أن تسألوا رسولكم أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم لو يردونكم من بعد إيمانكم كفارا أسدا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير olùwàbà سبحانه وتعالى ọba tó ṣe pé òun ni aṣẹ̀dá òun náà ni ọmọ ẹ̀dá ohun tí ẹ̀dá bá sọ jáde àti tí ó bá dì mọ́ inú olúwọba náà ni ọmọ ọlọ́wọ́ba yìí náà ni ọba tó ṣe pé ó máa ṣàlàyé ìṣesí àwọn èèyàn bí wọ́n bá ṣe kọ̀gbẹ́ síra wọn inú tán bá fi ń bára wọn lò wa ma afdaqu minallahi haditha kò sẹ́ni tó lè sọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ tí yóò jẹ́ òdodo tí kò lè tó ti Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala àyà tí a kà yìí Ọlọ́hun ń ṣe àlàyé fún wa nípa àwọn ahlul kitab àwọn yahudi àtàwọn nasara àwọn náà ni àwọn christian àtàwọn jew bẹ́ẹ̀ náà ni àwọn olùṣẹbọ Olúwa bá ń sọ ìṣesí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú àwa mùsùlùmí ipe ìṣesí tí àwa wà pẹ̀lú wọn rèé ìṣesí táwọn náà wà pẹ̀lú àwa mùsùlùmí ni eléyìí olúwa ní ṣẹ̀rí àwọn Banu Israel tí wọ́n ń jẹ́ àwọn Christian àtàwọn Jew ma yawaddu alladhina kafaru kò ní ń wù wọ́n ní ń wù àwùdí ọkàn ìtẹ́lọ́rùn tí ó kanlẹ̀ nínú ẹ̀mí pé a ah, èèyàn nífẹ̀ẹ́ sí nǹkan yìí olúwa bá ní kò lè ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ al-Yahudu àtàwọn nasara yẹn ni pé àwọn christian àtàwọn jew kò lè tẹ́ wọn lọ́rùn yányá tó bá ní yawaddu bimana ghayatun fil mahabba aw nihayatul mahabba òun tún ju mahabba lọ yẹn pé kò lè wù wọn kò lè tẹ́ wọn lọ́rùn walil mushrikun àti àwọn tí wọ́n jẹ́ olùṣẹbọ kò ní wù àwọn náà an yunazzala alaykum min khayrin min rabbikum ibi ká ní olúwa bá ń ṣe oore fún yín látọ̀dọ̀ ara rẹ̀ kórè ọlọ́run kó máa ṣẹlẹ̀ sí yín kò ní dùn mọ́ àwọn yahudi àtàwọn nasara kẹ́yìn mùsùlùmí kẹ́ máa rí oore látọ̀dọ̀ ọlọ́run ọba olúwa bá ní wallahu yakhtassu bi rahmatihi man yasha èmi ọlọ́run sì máa ń fún ẹni tó bá wù mí ì máa ń fi ìkẹ́ mi ṣàánú ẹ̀ṣà wallahu dhul fadlil azim olúwa ní èmi ni ọba oníkẹ́ ọba ọlọ́lá tí ọlá náà tó tóbi alfadlil azim tọ́lọ́wọ́n ọba ni. alimami ibn kathir rahimahullah ẹ̀rí pé yìí ti a kà lánàá òun náà ni pé. Olúwa bá dájú ẹ̀kọ́ láńlá sí àwọn mùsùlùmí pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ipe báyìí ni ẹ ṣì máa bá anabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ irú èdè tí ẹ máa ń pè sí anabi sallallahu alayhi wa sallam lélẹ́yìí àmọ́ lónìí àwọn mùsùlùmí náà ni Olúwa bá tún dá wa lẹ́kọ̀ọ́ tó ṣe pé ẹ̀kọ́ yìí wọ́n bẹ̀rẹ̀ látòrí àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam olúwa máa ń sọ ìṣesí àwọn yahudi yẹn pé àwọn christian àtàwọn jew ipò tí olúwa bá fẹ́ ká gbé wọn sí ká mọ̀ wọn bí wọ́n ṣe rí gangan olúwa níṣẹ́ rí wọn bọ́ ṣe wà yẹn o àwọn yahudi àtàwọn nasara kò ní dùn mọ́ wọn kọ́lọ́wọ́n bá kó ṣe oore fún ẹ̀yin mùsùlùmí imaamu ibnu kathir wọ́n ní yubayinu bidhalika ta'ala kí olúwọba tó lára ga ó ń fi àyà yìí ó fi ń ṣàlàyé fún wa ṣídàtà àdáwẹ̀tì alkafirin bí ọ̀tá àwọn kẹfìrí bí wọ́n ṣe máa koko nínú ẹ̀mí bí wọ́n ṣe lẹ́mi wọn sí àwa mùsùlùmí min alil kitabi wal mushrikin nínú àwọn christian àtàwọn ẹlẹ́bọ gangan àtàwọn jew mẹ́sẹ̀ máa ń kórira ẹni tó bá jẹ́ mùsùlùmí alladhina haddara allahu ta'ala an mushaba'atihim lil mu'minin àwọn yahudi àwọn nasara tó ṣe pé gbogbo gbà náà ni olúwa bá máa ń ṣọ́ wa lára ipe káwa mùsùlùmí ká má jọ wọn o ká má ṣe bí wọn àmọ́ tẹ́ bá ní àkíyèsí ní ìṣesí mùsùlùmí lóde òní yìí àwọn gan-an náà là ń fẹ́ máa ń jọ àwọn yahudi àwọn christian àtàwọn jew gbogbo nǹkan náà là máa fi ń sin wọn jẹ làá máa fi ń ṣẹ̀sìn bíi wọn kọ́dá àwọn tí wọ́n ń jẹ́ àwọn kírísítẹ́nì gan àwọn gan mọ̀ nípa yìí mùsùlùmí yìí ẹ̀yin ranjú mọ́ ìlànà tí ń jọ kan àfi báwa kírísítẹ́nì ṣe ń ṣe lẹ́yìn náà máa ń ṣe àwọn náà mà bẹ́ẹ̀ ẹ máa wo lápèjúwe ọjọ́ júmọ́ náà la mà ní ọjọ́ tí mùsùlùmí máa ń wọṣọ ẹ̀sìn àṣepapọ̀ ká jáde nílé tá a wọṣọ tuntun ó níbo là ń lọ tá ni à ń lọ sí jumua lọlẹ́ ṣẹ̀sìn àwọn kiriyó àwọn christian àwọn náà mọ̀ ní ọjọ́ sunday àwọn tẹ́ bá wò lónìí mùsùlùmí ti lọ ọjọ́ sunday gbà má àwọn christian lọ́wọ́ níbi ìjọsìn wọn eléyìí ó dìde láàárọ̀ yóò ń kọrí sí nasfati eléyìí ó lọ sí kọ̀ríìbù lóríṣiríṣiríṣi jákèmálù wọ́n máa kìrìkìtì jákèmálù ń tiẹ̀ lágbára ní tiẹ̀ ó ń lágbára wàláhì ó ní agbára títí ẹ̀hún lágbára débi pé gbogbo àṣùbà ẹ dákun ní mùsùlùmí ọmọ jáde ńlé ẹ máa kọrí sí àdáńgbá nílé ẹnìkan ẹ dákun sí olúwọba lòun fi gbígbàdúrà níbo lọ́wọ́ ti sọ fún yín pé bẹ́ẹ̀ ni gbígbàdúrà tiẹ̀ wà jòkó nínú ilé rẹ̀ kọ́ máa bẹ ọlọ́wọ́n ọba rẹ nù yàrá rẹ ó wàá jí lásùbà ó mọ̀ sí jẹ́njẹ́njẹ́njẹ́ kiri ìṣesí yìí wàláhì ìṣesí àwọn yahudi ni àwọn kírísítẹ̀nì ni kẹ́nìkan máa darí èèyàn kan wálé rẹ̀ pé mo wá gbàdúrà lọ́dọ̀ tèmi njó ni la rí pé Abubakar Siddiq ń ṣe bẹ́ẹ̀ njó la rí pé Umar ń ṣe bẹ́ẹ̀ kọ́dà tabatẹ̀ tó ní ìhun jìnnà àwọn bàbá tí ń bẹ ní Ìlọrin tí wọ́n ti lọ tó kálukú máa ń dárúkọ wọn pé àwọn àfa alágbájá àfa alákásẹ̀gbè àfa kínní kan ẹ dákọ̀ àfa kan tí gbogbo àwọn obìnrin tí wọn ò ní sùn lé wọn lásùbà tí wọn ò ní dáná jẹ bí wọn ti ẹ̀ dáná jẹ dẹ́pẹ́ lásùbà sùbà náà máa lọ lè ń wọ́rí jọ sílé rẹ̀ ẹ dákun lẹ́yìn náà yíwò nìkan tó wá kọ́ wọ́n tó wá gbé omi lọ́wọ́ bí àwọn sẹ̀lẹ́ wọ́n bá ti ń lọ ẹ̀rí báàgì lọ́wọ́ wọn wàláhì tẹ́fàsì rìn tán fi kíní òun ṣe aburú lánlá náà fi ń ṣe ẹbọ náà ni wọ́n ń ṣe ní àdáńgbà òun níbi ọ̀dọ̀ ọkùnrin tán pé ń jákèmá lòun ẹbọ ni wọ́n ṣe ń bẹ̀ mi ẹ sọ tí bá rí o mi ẹ sọ tí bá rí mo fojú ara mi rí njọ́ kan ní ojú windo mi náà ni àwọn ìyá kan bá débẹ̀ wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ ń darí ibi jákèmá lòun bọ̀ náà ni wọ́n ń sọ̀rọ̀ láàrin ara wọn so mo wá yọjú lójú windo pé àwọn wo ni à ń sọ̀rọ̀ lójú windo ìgbà tí ń rí wọn ìkan wá fa omi omi ragolisi ń ọ wá fa jáde láti inú báàgì rẹ̀ ọ sáré kìbọ̀lẹ̀ padà ìgbà tí mo yọjú mo rí pé kankan bẹ ní abẹ́ omi yẹn mo wá jáde síta so mo kàn lọ sí báàgì yàwọn ni mo wá fa báàgì mo wá wò báyìí ah ewu lélẹ́yìí mo sì dá padà fún yàrá kí ló dé ní tí fẹ́ wò náà mo wò ó hùn mo rò pé ojú mi tàn mí jẹ ni àṣẹ òkúta akọ náà ni wọ́n sọ sínú ragolis ẹ dákun kí ni túmọ̀ eléyìí ẹ dákun sí ẹ̀sìn ọlọ́run sanabi náà ló ní ẹ máa sọ òkúta akọ sínú òkúta akọ mẹ́ta ẹ sínú omi kẹmọ wa mú sanabi náà lọ́sọ̀ yẹn fún yín ìgbà míì náà wọ́n máa ń da yangẹ́ sí i mùsùlùmí. So, ó sì jẹ́ kí gbogbo ìlànà ẹbọ ìlànà yahudi ìlànà nasọ́rọ́ tó ṣe pọ́nà ní wọn ò lè fẹ́ oore fẹ́yìn náà làwọn ọmọ wa tàn gbogbo gbà náà ni ó sá wù wá láwa múra kankankankankankan wàláhì azim islam ó ti rọrùn jù àmọ́ ẹ̀wọ̀ àwọn àwọn oníbídìí àyè gbogbo àwọn kìnnì yìí àwọn náà mú islam lè fáwọn èèyàn kò sí ní abẹ́sẹ̀ ju pé wọ́n fẹ́ sọ àwọn èèyàn dẹ́rù wọn lọ ẹ wá rí ó wà lóhùn òun lo mọ́tò mọ́tò bọ̀bì náà òun kọ́lé ńkọ́lé gbà gbàtẹ́ ìyá rẹ̀ yóò ní ẹsẹ́ owó owó funfun owó funfun náà lò lọ́la gbogbo wọn owó funfun mẹ́ta mẹ́ta wàásù níjàmbá wọn wàásù mẹ́ta yóò wá ní kẹ́nìkan kan mú wá gbogbo yóò wá da ẹ̀wọ̀n kan ẹ wá lóhùn ní lówó gbàtẹ́ ìyá rẹ̀ dè ní pé tí ìlànà yahudi ìṣẹ̀sìn wọn tí ò bá yẹ pé òun eléyìí sí ìlànà nabi sallallahu alayhi wa sallam yóò mọ̀ ṣe wàhálà ni ẹ dákun ìṣẹ̀sìn yahudi ni à ń lọ àyè kan ní sunday sunday àwọn lè ń ṣàdúrà à ń lọ bìkan láàárọ̀ láàárọ̀ à ń àwọn kírísítẹ́nì ni wọ́n ní mùsùlùmí inú ilé rẹ ló ti ka àkàrù rẹ tó bá fẹ́ kà so bákan náà à ń gbé omi káàkiri àwọn sẹ̀lẹ́ ni wọ́n ní kìí ṣẹ̀ṣẹ̀ sí mùsùlùmí lẹ́yìn omi òun kìí ṣe kí wọ́n kà kankan sí o wọ́n kàn ní kó kálukó gbé e síwájú rẹ̀ ẹ dákun ṣé agbára mi wà ń bẹ tí ń fi kíní wọnú omi mo tẹ̀ tí wọ́n á gbọ́ gan ìmọ̀ yóò bí o ṣe lágbára bó ṣe jẹ́ròdò tó wọ́n ní kódà lọ́dọ̀ rẹ̀ gangan yóò tó sọ wọn pọ́dọ̀ wọn nìkan ti wá ra ra gólíìsì òun mo nígbà tó wọn ọ̀gọ̀ sẹ́wẹ́ yàrá lọ́rin lẹ́yìn ẹ̀yà rìndì ẹ̀yà pọ̀dà òun sì kéwú ó ti kọ́ jìbìtì lẹ́yìn ni ẹ mọ̀ bọ̀ wá ẹ mọ̀ wá ra omi lọ́dọ̀ tèmi òun kálukọ́ wa ra omi ọ̀ndọ̀ndọ̀ndọ̀ náírà so ẹ wo tí ọ̀ndọ̀ndọ̀ náírà jẹ́ so ebi sì ń pa ẹlòmíì wàláì àti àdúrà rẹ̀ kankan ò ní gbà ìyàkóyà ni ìyàkóyà torí ibi tí olúwọ́ bọ̀ ọ̀ bá fi nǹkan sí. Si, téèyàn bá ń fi nǹkan yẹn síbẹ̀ èèyàn mọ orí ìbínú ọlọ́wọ́n ọba ni ẹ wo ọ̀rọ̀ yìí bó ṣe rí tó fi clear sí wa ọ̀rọ̀ yẹn ó jìnnà síra wọn o torí pé walillahi mathalu al-a'la àpèjúwe ọlọ́wọ́n ọba ó tóbi ju ń tá a máa fi wé téèyàn lọ kí bàbá kó bí ọmọ rẹ̀ àtìyá ọmọ wa jí lásùbà kùtùkùtù ń wá ń kiri ojúlé aládùúgbò wọn káàkiri pé ẹbùnmi ló ń jẹjẹ ẹbùnmi ló ń jẹjẹ ẹbùnmi ló ń jẹjẹ ṣe rí i pé inú òbí àwọn ìyá wọn pé àá àti bàbá tó bá jẹ́ bàbá gidi tí bàbá wọn mẹ̀tọ́ ara rẹ̀ pé ọmọ burúkú ọmọ aṣọ lẹ́nu nìwọ̀n kódà tá a bá rí jẹ ìwọ ni kò máa kiri ojúlé káàkiri so àwọn ò ní àwọn bàbá wọn inú wọn ò ní dùn sí ọmọ tí ń ṣerú eléyìí so walilayi masalu ala ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wa tó dá ọ òun ló dá jákèmọ́lù tẹ́ lọ lè ń bá òun gé ó ní pọ́blẹ́mù tí ń dààmú rẹ̀ tó kó ń lọ kọ́ yọmọ kẹnu sọ́lọ́run ni kọ́lọ́run sànù mi lérí rẹ̀ ẹ̀yọ́ mo wá kóra yín lọ ẹ̀yin sọ̀rọ̀ yín dẹrú tiẹ̀ àbí ẹ̀jẹ̀ rú tọ́lọ́run mọ́ so ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala iná ọlọ́wọ́ wípé máa ká ní ní bashari àwọn yahudi lọ́wọ́ bá ń bá wí bí kò lẹ́tọ̀ sí ẹnìkan kan nínú yín an yu'tiyahu Allahu al-kitaba wal hikmata wan nubuwwa ikọ̀ já nàbì ni ọlọ́run fún ọlọ́gbọ́n ni ọlọ́run fún onítìrà kan ní kébé okéwu ni thumma yaqulu lin-nasi kunu ibadan li ọmọ ẹgbẹ́ jákúmálù wọ́n á sí kíni wọ́n gbé jáàbù lé ọlé ní jáàbù ra jáàbù jáàtì kan báyìí wọ́n á tó kó kọ sí mọ́dẹ́fìlà wọ́n kó kọ sí jákúmálù ẹ dákun nípa ọmọ ẹgbẹ́ jákúmálù bí àwọn kírísítẹ́nì exactly kọ́yàtọ̀ àwọn sẹ̀lẹ̀ tẹ́tí dáhùn ẹ̀ bá ti náà àwọn sẹ̀lẹ̀ níbọ̀ wáyé bá ti náà ilé tí mo pa àwọn kátólíkì níbọ̀ wáyé olúwa ni kò lẹ́tọ̀ọ́ kẹ́nìkan kó máa darí àwọn èèyàn wá sọ́dọ̀ ọ̀ra rẹ̀ kó wá sọ wọ́n dẹrú rẹ ah, walakin kúlù rabbaniyin ẹrú ọlọ́run ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ irúfẹ́ nìkankan bima kuntum tu'allimuna alkitaba olúwa ní tẹ́mi kọrin nínú nù ntẹ́ kà nínú tíra nù bí ẹ gbọ́dọ̀ sẹ́ni kankan dẹrú yín wa bima kuntum tadrusun ntẹ́ nkọ́lẹ́kọ̀ọ́ nánu ntẹ́ gbọ́dọ̀ mọ́ kọ́ àwọn nù anabi sallallahu alayhi wa sallam gbogbo gbàtẹ́nìkan bá bá ike anabi yéè ṣàdúrà fún wa ṣàdúrà fún mi ṣàdúrà fún mi njọta nìkan bẹ̀rẹ̀ ibẹ̀ fún anabi anabi yóò sọ fún pé tawadda salwala sọlẹ yànnà fìlà méjì kílà anabi ṣe ń ó sì ojú rẹ̀ kó ní ọ̀dọ̀ ara rẹ̀ sọ́dọ̀ ọlọ́run kọjú sọ́lọ́run kí ló dé táfà kan ó jòkó tó ní ọ̀dọ́ rẹ kẹ́tí wá mọ wá gba gbígbà àdúrà gbígbà àdúrà ń bẹ lọ́dọ̀ tiẹ̀ ah eléyìí ìṣesí àwọn yahudi ni a gbọ́dọ̀ jìnnà sí i so bákan náà à ń pariwo yéé sàdúà ẹ jẹ́ pariwo ẹ pè ọlọ́run tayọ̀mù wa o ẹ̀ńtọ́lọ̀ bá ń bẹ ara pariwo àánú wa pariwo ẹ pariwo muhammad wàláhì azim ìṣesí àwọn yahudi ni alimami ibn kathir olùwọ́ba gbogbo gbàlọ́lọ́run máa ń sọ wa lára amushabahati ipa gbọ́dọ̀ jó wọn a gbọ́dọ̀ farajọ wọn níbi liya kan torí pé kí ni liyaqta al-mawaddata baynahum wa baynana kọ́ máa ń sí ìfẹ́ láàrin wa ká máa fẹ́ràn wọn rárá náà ni ẹlòmíì yóò mọ ní kírísítẹ́nì ní ń wù ú fẹ́ bó ni kírísítẹ́nì sì lè máa wù ọ́ fẹ́ mùsùlùmí kí ni mùsùlùmí ó wù ọ́ fẹ́ fún tó pé kírísítẹ́nì ó máa wù ọ́ fẹ́ tó bá lọ change àìmọye tá a ti rí tó fẹ́ change sí muslim tó pé àgbákò ló padà ṣẹlẹ̀ wàláì ń bẹ ní gimu wa báyìí ń bẹ ní gimu mi gangan báyìí ọlọmọka wọ́n ṣe gbogbo ẹ̀ irọ́ náà ni tó bá tún yá wọn padà síbẹ̀ pàtàkì jùlọ kọ́kọ́ tí wàá kú ìwọ wo ló change wọ́n gan tó pé wọ́n gan wọ́n gan bẹ́ẹ̀ change sí christian tán islam ṣẹ́gun òyìn ọ kátó wa ni ó ṣe kíni sẹ́ni tí ń kiri jákèmọ́lì káàkiri náà ló ní ìsìlámù yé ọ ẹni tí ń lọ nọ́sílátì ló ní ìsìlámù yé òun ń lọ kọ́ríbù ló ní ìsìlámù yé òun tó pé ìsìlámù gangan ò yé gan wọn á ní wò kírísítẹ́nì èyí chíńjì ẹ̀ ah yóò chíńjì rẹ tó chíńjì ọmọ rẹ pọ̀ mọ́ gan so òun ni pé ọlọ́wọ́n ọba alimami ibn kathir ó ní ọlọ́wọ́n ọba gbogbo ọba náà ni máa ń ṣọ́ wa lára ipe he ẹ jìnnà sáwọn ẹni yìí ẹ má máa fara wọn máa. ونبعت تعالى على ما أنهم به أهل المؤمنين من الشرع الطام الكامل Olúwa sọ fún wa pé ẹ̀sìn tí yín gangan ẹ̀sìn tó lófin tí òfin yẹn pé ni ẹ kọjú mẹ́sìn tí yín àfojúràn tẹ̀sùbà àfojúràn ni mùsùlùmí bá débẹ̀ ìlọlẹ̀ ìjọ àwọn Yahudi náà ni àwọn Christian àwọn Jew àwọn ni wọ́n ní rosary àwọn ni wọ́n ní mùsùlùmí lọ́lẹ̀ ìrànjú máa asun tẹ̀síbà di tiwa ẹ̀rọ lè ka ìtàn tẹ̀síbà sheikh bakri abu zayd rahimahullah hafizahullah wọ́n ṣe tíra kan asubha hukmuha wa tarikhuha wọ́n ṣàlàyé bí tẹ̀síbà ṣe bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ní kìí ṣe mùsùlùmí lónìí so gbogbo ẹni tí bá sì ti ń tọ ìlànà wọn aburú padà ṣẹlẹ̀ síyàn ni èèyàn padà pa ẹni tí ń jẹ ojúlówó ẹ̀sìn gangan yóò padà pàátì olúwa wa ń ṣàlàyé fún wa pé ṣe ráwọn kírísítẹ́nì yìí àtàwọn jíù yìí kọ́dà àtàwọn ẹlẹ́bọ wọn ò nífẹ̀ẹ́ mùsùlùmí gidi o tẹ bá rí mùsùlùmí táwọn gan bá rí mùsùlùmí tí ò síríọ̀sì wọn máa ń fẹ́ràn rẹ̀ pé lẹ́yìn ọmọ nǹkan tí ń ṣe mùsùlùmí tí ọmọ ti ń ṣe wọ́n fẹ́ràn rẹ̀ àmọ́ táwọn abẹ́lẹ́ rí mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó mọ ti ń ṣe tẹ́sìn rẹ̀ yé wàláhì ẹ̀rú máa ń bà wọ́n tó ṣe pé ẹ̀rù máa ń bà wọ́n tó bá ti mọ̀ pé ẹ́ eléyìí ó ti mètí àwọn gbogbo ọ̀làna àwọn lọ́mọ so amẹ́ni tí o bá ti mọ̀ wọ́n wọ́n kà máa fi ṣe débi bèbí ni ọ̀nà ni ọlọ́run kan náà là ń pè é ọ̀nà ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run kan náà là ń pè é à ṣé mi ń pe jésù ni tẹ́ bá dẹ̀fẹ́ tó gbọ́ ọ̀rọ̀ yìí tó bá ní ọlọ́run kan náà pè ní ọlọ́run mẹ́ta náà lẹ́yìn ń pè ọlọ́run kan náà wọn ni ẹgẹ yẹn àǹfààní ètò àmọ́ náà títí tí ń yàtọ̀ náà tẹ̀rẹ́ yìí tẹ́ bá ti rí báyìí ti ń yàtọ̀ ẹ ọyọ́ yàtọ̀ o ọ yàtọ̀ so òun ni pé èèyàn gbọ́dọ̀ dá ète wọn mà ọlọ́wọ́ bá ní ń ròyìn wọn fún wa yìí kí wọn ò ní fẹ́ kí oore kan kó ṣẹlẹ̀ síyàn alihiyani sheikh sheikh ibn Kathir bin Uthaymin rahimahullah bàtà wọn ń ṣàlàyé nu tafsiri wọn wọn ni wọn ò ní fẹ́ kò ní wù wọ́n kó jẹ́ pé ọlọ́run ọba kó sọ oore kankan kalẹ̀ fún yín min yani an yunazzala alaykum yani an yunazzala alaykum min rabbikum an yunazzala alaykum min khayrin min rabbikum bí kò rí kó tiẹ̀ ṣẹlẹ̀ sí yín ní àsìkò àwọn àsìkò anabi sallallahu alayhi wa sallam aya yìí ntí ń ṣàlàyé ni pé àwọn yahudi àtàwọn nasara kò ní wù wọ́n kó jẹ́ pé ẹ̀sìn òdodo tẹ́yìn mú lọ́wọ́ kó jẹ́ pé kó jẹ́ tiyín torí pé irọ́ táwọn gbé lọ́wọ́ ń ìgbà tá Nabi sallallahu alaihi wasallam ti dé wọ́n ti rí pé á ẹni yìí ó ti já irọ́ wa ẹni tó yẹ ká tẹ̀lé náà nì àmọ́ ní àtàrà pé agídí ọkàn àti kèéta tí wọ́n ti ń fọkàn sí pé ọ̀dọ̀ àwọn ní nǹkan yìí ó ti jáde tura náà mọ̀ anabi kankan ń bọ̀ wá wọ́n mọ̀ pé anabi kan ń bọ̀ wá wà anabi gbẹ̀yìn kódà wọn a máa fi bá àwọn ẹlẹ́bọ wí wọ́n mọ̀ sọ àwọn ẹlẹ́bọ pé ẹ múra sẹ́bọ yìí anabi gbẹ̀yìn fẹ́ dé tí ó sọ fún yín pé ẹni àná ni à ń sọ fún yín ẹ̀gbọ́n ní sáàbì anabi mi tó fẹ́ dé so ìgbà tó di pé anabi yẹn dé tí ò jẹ́ ara wọn mọ́ wọn bá takú pé ah òun kọ́ àwọn òretí anabi kankan wọ́kọ́ so náà lọ́lọ́ wọn ń ṣàlàyé pé tẹ́ bá tiẹ̀ rí wọn kódà àwọn àyìnlá fúnta ní ká máa filẹ̀ tọ́lọ̀ ní ká máa filẹ̀ fún àwọn yahudi àtàwọn nasọ́rọ́ tòun ti bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ yé wa ipe máa yà wá dò kò ní wù wọn láwùjọ kan ipe kò jẹ́ pé oore yẹn tábà ń sọ pé oore oore oore sheikh al-islam ibn Uthaymin rahimahullah wọn wá ní oore yẹn bí máa na ni'matul wọn ò ní fẹ́ kéèyàn gbọ́ ẹ̀sìn yé gbogbo ẹni tó bá jẹ́ yahudi àti nasara and christian àti jew wọn ò ní fẹ́ ni tí ó gbọ́ islam yé dójú rẹ̀ wọn ò ní fẹ́ràn rẹ̀ kọ́dà ẹlẹ́bọ tẹ́lẹ̀bọ bá rí aláàfáà tí ọgbádùn ní sìn yóò ní ẹ̀yìn yé ẹ̀yìn àfáà yìí àá ẹ̀yìn dà ẹ̀yìn dà ẹ̀ mọ́kàkùnmí sì mọ́kàkùnrà rẹ̀ mi ní kíní èmi náà mọ̀ fún ní kíní so inú wọn kódà ẹ mọ̀ rí pásítọ̀ lọ́dọ̀ àfà àfà mùsùlùmí ẹ mọ̀ rí àfà mùsùlùmí lọ́dọ̀ pásítọ̀ wọ́n jọ jòkó wọ́n jọ mọ̀ sí fàájì torí pé kí ni ibì kan náà ni wọ́n ti jọ pàdé ológo kan náà ni wọ́n so alárìmọ́lẹ̀ kan náà ni wọ́n alásokọ́ kan náà ni wọ́n so bákan náà apariwo sẹ̀sìn kan náà ni wọ́n nǹkan kan náà ni wọ́n so wọ́n mọ gbádùn ara wọn ni àmọ́ tó bá rí ẹni tó jẹ́ mùsùlùmí gidi bẹ́ẹ̀ làwọn ẹlẹ́bọ àfàtọ́kọ́ náà ni ẹja da yín sàrà náà ni àwọn náà da yín ní ètùtù ìkànkan náà ni àfọ́ ni ẹ lọ lè ṣe jẹ òun náà ni ẹ̀yin ní tábẹ́sẹ̀ ni àwọn náà ṣe jẹ ni so àṣejẹ ni kò síbi tó ń fi takora wọn rárá pẹ̀lú mùsùlùmí tí ó bá tí ó dá ẹ̀sìn rẹ̀ mà àmọ́ mùsùlùmí tẹ̀sìn rẹ̀ bá yé yóò ní wọn la ni kì yé pọ̀ yìí gbọ́ yé ẹbọ lẹ́ ń ṣe yìí ìpè ẹbọ lélẹ́ ìpè rọ́ọ̀ òun wọ̀ pẹ̀lẹ̀ ń wo ń wo owó ẹyọ àfa ń wo kíni òun náà ń wo ojúlé mẹ́rìndínlógún yìpẹ̀ sísìn kan náà ní gbogbo ẹ̀ wọ́n jọra wọn gan wọ́n jọmọ gbádùn ara wọn ni pé kí ló ń wí lé tọ̀ríkì lẹ́yìn náà ni kí ni ẹ̀yìn kí ni wí ẹ̀yìn ọ̀sẹ̀ ẹlẹ́yẹ kí ló wí kankan náà jọ ni ó ní ẹ sọrí kí ni òun náà òun náà nìkan kan náà ni so irú eléyìí lè ó fi mà ipe ntí olúwọba subhanahu wa ta'ala ti ń sọ wallahu asdaqu qila olúwọba ní ọ̀rọ̀ rẹ̀ jẹ́ òdodo jù kẹsẹ̀ bá rí ẹni tó gbọ́ ẹ̀sìn yé ah kírísítẹ́nì ò lè fẹ́ràn rẹ o ẹlẹ́bọ ò lè fẹ́ràn rẹ o ẹlẹ́bọ tí bá ń fẹ́ràn mùsùlùmí kí mùsùlùmí wo túnra rẹ wò tẹ́lẹ̀ bá sọ pé mo ti ẹ̀ fẹ́ràn ẹ̀sìn tì yìí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí àá ọ̀dà àbí kírísítẹ̀n ní bá ń sọ fún ọ pé àbẹ́yìn ṣe ń ṣe tí ń yìí ọ̀dà à kó túra rẹ wò nǹkan ti bọ́ ọ̀run kó wúra rẹ pé à ẹlẹ́bọ̀ ń sọ pé òun fẹ́ bí ṣe ń ṣe Islam mi yìí mí pé ń sọ mi pé àjọra wa kí àìní òrí ni kí àkànkàn náà ni wá kí owó pé ayé òun tọ̀hún ti bàjẹ́ ní àfa àwọn àbí ní mùsùlùmí òun so òun ní pẹ́lú wa ni òun ò ní fẹ́ oṣù bí kẹ kí ìkẹ́ ọlọ́run kọba yín kí ni kẹ́hùn òun náà ni al-iman wa din so òun ni pé níbí láti gbọ́yé ipe tá a bá ń sọ pé olúwa bá kẹ́yàn olúwa bá kẹ́yàn kìí ṣe ń táwa ń pè ní kẹ́ẹ́ tá a bá ń sọ pé òun ní fẹ́ ìkẹ́ ọlọ́run ọba fún yẹn lómi rò pé ẹ eh, òun ní fi á lówó òun ní fi á kọ́lé láńlá òun ní fi á ṣe kínní ntòlúwọ́ ń pè ní ìkẹ́ òun náà ni àgbóyè rẹ̀ olúwa wa ni wallahu yakhtassu bi rahmatihi man yasha ìkẹ́ mi ọlọ́run yẹn ẹni tó bá sì wù mí ni mo ń fún ẹni pé àgbóyè ẹ̀sìn ìṣẹ̀sìn lódodo gẹ́gẹ́ bí mi ọlọ́run bá ṣe fẹ́ ìtẹ̀lé súnà nàbì sallallahu alayhi ẹni tó bá wù ni mo ń fún yakhtassu bi rahmatihi man yasha àwọn ìkẹ́ mi náà ń bẹ tó pé ìkẹ́ ayé lásán nìyí òun náà ni kéèyàn lówó kéèyàn kọ́lé kéèyàn bímọ kéèyàn gbajúmọ̀ gbogbo yẹn ìkẹ́ ọlọ́ ìkẹ́ ìkẹ́ ọlọ́run àmọ́ ìkẹta ayé nìyí hùn ìkẹ́ wọn ni kò wá ní ń ṣe pẹ̀lú pé olúwa bá fẹ́ràn rẹ̀ ni tẹ̀rí lágbájá bó ṣe lówó ah, ọlọ́mọ fẹ́ràn rẹ̀ o ẹ̀rí bó ṣe kọ́lé ọlọ́mọ fẹ́ràn rẹ̀ o ẹ̀rí bó ṣe bímọ rẹ̀kẹtẹ ọlọ́mọ fẹ́ràn rẹ̀ o ah àtúbà ah, ti ẹ̀kan náà báyìí wọ́n bí wọ́n sí ah ah ọlọ́mọ fẹ́ràn àwọn lágbájá irọ́ àbí ẹ̀rí bó ṣe wá gbajúmọ̀ ah, ah ọlọ́mọ fẹ́ràn rẹ̀ wàláì kò dìtámì ìfẹ́ ọlọ́mọ ọba ìtí ń jẹ́ ìfẹ́ ọlọ́run tí ń jẹ́ ìkẹ́ ìkẹ́ ọlọ́run ní tí mo fi ní kò í ṣe pé òun nìkẹ́ ọlọ́run ni pé àìmọye yíbò àìmọye ẹlẹ́bọ tó kọ́lé àìmọye ẹlẹ́bọ tó ipò bí mọ́rẹ́kẹ́tẹ́ àìmọye ẹlẹ́bọ tó ipò gbajúmọ̀ tó ipò náà níyì tó ipò ẹlẹ́bọ sì ni bẹ́ẹ̀ náà ni àìmọye àwọn kírísítẹ̀n tó ipò lówó à ní tí mùsùlùmí kan ọ̀dánwò rí náà ni àwọn kírísítẹ̀n dánwò kírísítẹ̀nì àwọn afa wọn ń lo special jet wọ́n ní special plane tó ń lò mùsùlùmí wo ló nírú owó rí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ọ̀ya ṣé ọlọ́run fẹ́ràn yíhun náà nù lọ́wọ́n fẹ́ràn rẹ̀ ìkẹ́ ayé ni yíhun bẹ́ẹ̀ ni bí táà ti máa dáa mọ̀nú àìmọye kírísítẹ̀n tó kí wọ́n bímọ lọ gbáà tó pé kò rí wàhálà rí níbi ọmọ bíbí yíhun ò túmọ̀ sí pé bá fẹ́ràn rẹ̀ nítorí wọ́n bá ń sọ yín àyàn gẹ́gẹ́ ní pé ẹni tó bá ń lágbo yí ẹ̀sìn tó ń mú ẹ̀sìn anabi sallallahu alaihi wasallam lọ́wọ́ ìgbésí yéhun yahtasu bi rahmatihi man yasha ẹni tó bá wù lé máa ń fún so yóò wá fún pé wọ́ mo sànù rẹ pẹ̀lú àgbóyé ẹ̀sìn wàláhì tí yẹn bá rí ibi tí ọlọ́run bá ti fún yẹn ní àgbóyé ẹ̀sìn tí yẹn rí àwọn tí ọ̀gbọ́ ẹ̀sìn yé pẹ̀lú ìyà tí wọ́n ń jẹ ẹ dákun tí ìbá ṣe pé èèyàn ń jí alátara àgbọ́ ayé àgbóyé ẹ̀sìn tó jòkónú lé rẹ àsìkárò àárọ̀ tó kàn mọ́ kánú lé rẹ kóra bá ṣe pé òbá mọ àsìkárò àbáyé pé kúránì kan kúránì gbé kọ́ka ojú kan kóra kọ́ mọ́ ṣe wá wà ya ayyuha aladina amanu la taqulu wàláhì ó ní oore fún ọjọ́ kọ́ lọ àdáńgbà lọ kọ́ mọ́ jí làdáńgbà làárọ̀ làárọ̀ wọ́n jẹ́yà rẹ̀ wọ́n jẹ́ra rẹ̀ yá mo làdáńgbà orú eléyìí àgbọ́yé ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn kó yí ọ ibẹ̀ lè yóò fi mà ike ah àṣe àṣe ọlọ́lá lélẹ́yìí nítorí wọn lágbọ́yé ẹ̀sìn nítawọn yẹn ń ṣe fìtínà lélẹ́ tí wọ́n bá yí ara wọn jẹ́ lélẹ́rí wàláhì yóò ṣẹlẹ̀ sẹ́ni tó lágbọ́yé ẹ̀sìn yóò súnmọ́ bẹ pẹ̀lú àlàáfíà rẹ̀ náà ni wàláhì súnmọ́ bẹ láìlẹ̀ láìláìlá mo ti rí ẹni mo ti rí ẹni pé wàláì mọ̀kọ́sẹ́lẹ̀ kan mo ti rí ẹni tó ṣe pé tí tí ó bá tó ṣẹlẹ̀ sí tó bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ sí ẹni tí kò ní àgbóyé ẹ̀sìn ẹ̀sìn lẹ́nu mi yóò sì lọ lè pa okùn so tẹ́ bá ní kí ló ṣe yóò ní àkíní ah, ah, náà ní tó apẹ́ni tó lágbóyé ẹ̀sìn bá ní wàláì yọkàn máa bá sẹ̀mí ayé tiẹ̀ lọ ni mo rẹ́nìkan wọn ní hiv positive ni ipò ní hiv sẹ́mà oríṣiríṣi náà ni àwọn nǹkan tí yẹn máa ń rí ní àwọn táwọn yẹn fi lọ́yàn gbàtẹ́ni tán kùn fáwọn ẹ̀tàn ọkàn wa bá mi ni ó ní nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ mo ní hẹ́n kí wá ni olúwọba ntí ò bá kọ fún ọ pé ó ṣẹlẹ̀ sí ọ kó lè sí ọ mọ nira rẹ la mọ fitina ara rẹ jùkọ́ ara rẹ jẹ́ àsìkò tọ́lọ̀ ń wàláì ò lè lò jù bẹ́ẹ̀ lọ dédé rẹ̀ ló sì lò tọ́lọ̀ ń bá sì ló ṣe lò láyé náà ló ṣe lò so musa bá sọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ dúró ẹ máa wo ẹ máa wo àjáyíbà bí àṣà àwọn bàbá àgbàlagbà ẹ máa wo àwọn àjáyíbà <laughs> so kí ló yẹ ká pè kán ní ajib ẹ wá wo ajib ohun tó ṣe ní lè mà àjáyíbà àwọn <laughs> ẹja mú òde àmì èdè yorùbá lọrin nu ẹmọ wá wo àjáyíbà ní tó ṣe nílé mà ní ẹ̀yìn ọdún mẹ́wàá ní ẹ̀yìn ọdún mẹ́wàá sùnmí àtẹni àmọ́ ríra wa akàtò sọ̀rọ̀ ọ̀rọ̀ imán náà lọ́nà ni ọ̀rọ̀ imán lákàtọ̀ lọ́gbà so ìsinsin ìsinmi ayé tiẹ̀ lọ tọ̀ tó bá ti wá fẹ́ fún yẹn ní ẹ̀jẹ̀ ní hospital olóhùn máa ń àfọ ìdí ẹ̀ òun lè ní òun tẹ̀sẹ̀ fún yàn lẹ́sẹ̀ lẹ́jẹ̀ ní oṣù tó lọ òun fún yàn ní ìsìn òun ní àárọ̀ ah, ẹ má fún wọn òun ní àlẹ́ ah, nídi tí. oníjọ àṣàwọn tí òun máa ń táwọn jọ máa ń lọ wọn ti máa ń fojú sí òun lágbà ah gbogbo àwọn ò tiẹ̀ fẹ̀jẹ̀ lẹ̀ rí ah ó ní ma ṣe háwọn lọ́rùn jọ òun nù. ló wá wò pé ah lóko kúkú le tí ẹ̀jẹ̀ mi ò bá ti ba tí n bá kú ní problem táwọn dókítà bá ti rí dókítà ò ní sọ láéláé wọ́n kàn sọ fún ọ pé a lè lo ẹ̀jẹ̀ tiẹ̀ o ti ọ̀rọ̀ sáǹdì yẹn o tó ti sẹ́ pé o ti máa rí lóríṣiríṣi lọ́dí máa ń lọ so nọba dijọ́ ní ọba rẹ nìkan nọba ní ọyọ àfẹ̀jẹ̀lẹ̀ àwọn ló filẹ̀ ọ̀nà ah, kò sí problem ó filẹ̀ báyìí wọ́n bá gba ẹ̀jẹ̀ gbà tí wọ́n gbẹ̀jẹ̀ ah wọ́n lọ tẹ̀sẹ̀ wọ́n gbé lọ́n gbé wọ́n ní ilé eh, ọba mu ah. wọ́n kọ́ wọ́n ní ẹwà o olóhùn kọ́ wọ́n gbé ah òní kílẹ̀ sọ ní ọlọ́ba mu pé ọbẹ̀ ni ọmọ ẹ̀ ah ó bá ìjẹ nìyẹn wọ́n ní ẹ ah, ọlọ́run sàdákẹ́ pàtó yá à ń wálé òun wá tún wọkọ̀ lọ́dọ̀ dókítà padà again pé ẹtú ẹ̀jẹ̀ kan ń wò dáadáa náà àwọn ti wò àní ẹtún wò ṣiṣẹ́ ah, wọ́n tún wò àlọ́ ah, bá a mú sẹ́ẹ̀ òun ni ẹ text mi náà wò wọ́n tún wá gba ẹ̀jẹ̀ bọ́sẹ̀ máa ń tẹ́sí HIV gangan wọ́n á ṣe é ní ẹ negative nìyí bí ṣe ń bọ̀ street báyìí ọ̀dọ̀ mi ló darí sí ó ní ẹ wo nǹkan fà òun ò mọ̀ ní hiv àṣé àwọn tí wọ́n lọ lè ṣe test fún ní àkọ́kọ́ àwọn ni wọ́n ṣe kíni ni wọ́n wò kú wò ẹ wá wò kí ọmọ gbẹ́sẹ̀ yìí kó tún lọ lè pokùnso kí ọmọ gbẹ́sẹ̀ yìí kó tún lọ lè po sódà mu kí ọmọ gbẹ́sẹ̀ yìí kó tún lọ lè kó sí ẹ̀wọ̀n kan so bí nǹkan kan ò ṣe ṣe náà nù tí ó lè kó àdáwò bára rẹ̀ wàláhì azim iman sunna náà lè fi lè lo ayé nílùú lọ tí ọba gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé wàláhì oríṣiríṣiríṣiríṣi mo ní ní àwọn references oríṣiríṣi náà ni ẹlòmíràn wọn pé kí ló tọkàn ẹni yìí balẹ̀ báyìí billahi lẹ́dí láìláìlá ọkàn wa balẹ̀ sí sunna tó ṣe pé mo fi ọba tó bú mi tó dá mi mo fi búra ọkàn mi balẹ̀ sí súnà nàbì débi pé kò sí òdodo mímọ́ lẹ́yìn rẹ̀ bìlá ìdẹ̀dẹ́lá ìlàhìlá wa kò sọ́nà tí ẹ fẹ́ gbáyé pẹ̀lú rọrùn bolo ní imani imani apàǹdodo lọ́mọ ní kí tó bá ti gbọ́ súnà yé pẹ̀lú imani wọn imani apàǹdodo bolo bolo ṣayé ìṣayé ìyá ni bolo lówó lọ́wọ́ owó ìyá ni bolo ní àìní ìyá ni àmọ́ tí yẹn bá ní súnà ní ìgbésí ayé yàn wàláhì bẹ́ẹ̀ yẹn ní owó lọ́wọ́ owó tẹ́lọ́rùn ni ọmọ náà owó ọkàn ló tún balẹ̀ ẹnìkan ò ní wá kébọ ọkọ ni mò ń rí dẹ̀sí rí dẹ̀sí ta ni rí dẹ̀sí èmi ẹgbẹ́ à ẹgbẹ́ àbí ẹgbẹ́ aburú kò ṣe à ẹyin sá aburú ẹsẹ̀ yẹn ni ẹyin jẹ́ ó ṣe mí àwọn olówó èkó rẹ̀ àwọn tó ń bẹ lẹ́kọ̀ọ́ àwọn tó ń lówó òun fa tẹ̀pá àwọn súnà ń bẹ ní èkó tó ń ní owó wọ́n á ní kíní kò sè é kíní kíní kò sè àwọn jálàbí rí pé àwọn fẹ́ẹ̀lì lọ́dọ̀ oúnjẹ àbí ó fẹ́ẹ̀lì lọ́dọ̀ ẹni tó bá jẹ́ ó súnà oúnjẹ ibi tí ó fẹ́ẹ̀lì ẹni tó bá jẹ́ ó súnà tó lówó lọ́wọ́ lẹ́yìn náà bó lówó lọ́wọ́ ọkàn mọ̀ bẹ́ẹ̀ ní gbèsè ayé rẹ ni gbèsè rọrùn ayọ̀ onímọ̀ bíbí ń pọ́ bí à ń jẹ́ ọ́ níjọ́ ní ìmọ̀ lọ sílé àlẹ́ àgàn ni ó tú láṣírí mi bí tó ti <laughs> ó ní sáwọ́dí brọ́dà kan jọ kan wà láì ó dìde wàá bá mi náà ni ní ẹ̀dá kùn tó rọ ọlọ́run bóòlù ẹ àwọn fẹ́ kẹ́ ẹ sọ iṣẹ́ tẹ̀sí ẹni òun bẹ́ yà ẹ̀ ó lóun fẹ́ kẹ́ ẹ sọ iṣẹ́ tẹ̀sí mo ní ń ṣe tíṣà ń tíṣì ní dárú hijira ń gbowó ń bẹ̀ so oní mo ní kò ju àwọn náà lọ ó ní ẹ ẹ̀dá kùn bóòlù ẹ ṣe ra mọ́tò yìí ń sọ fún ọ mọ́tò mi ti ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́tà mọ́tà ń two hundred thousand mo wàláì sóbè láìlẹ̀ láìláìlá wa mo fọ́lọ́run bá búra ẹnitájọ́ ń dájọ́ tí a kú tí mo kó ó níye oṣù tí a fi ṣàjọ́ ó níye ibi tó parí so òun ni bó ṣe rí nù ọlọ́run bá ń bọ̀ àwọn èèyàn máa ń rò pé sẹ́mi kí òun sọ bọ́rọ̀ bá ṣe ń lọ fáwọn èèyàn wàláì náà àṣìbí sẹ́bẹ̀ ẹ̀ńtà ẹ̀ńtà jòjò kó ní aríra wa tán so àmọ́ ìwọ́n sọ fáwọn ènìyàn pé bómi ṣe ń wọnú àgbọn kò ní yẹ yín àkọ́ akébá yín pé bí ń pa wá lẹ́bí wò pé tó ti ń gbowó àṣírí rèé ó tù àṣírí ni ó tù bọ́dà tí akébá ń gbowó mi kankan so àbẹ́yìn gbowó mi kankan so tọ́lá lómi ti wò pé àwọn tí wọ́n ń ṣe súnà yẹn owó tán fún wọn ni wọ́n ń gbowó ni wọ́n á ní kẹ́ mọ kásòkòtò sókè wọ́n ń gbowó wọ́n á ní kẹ́ mọ fi rògbòn kalẹ̀ wọ́n ń sanwó rògbòn yẹn fún wọn bí rògbòn wọn bá ṣe ń pọ̀ sí ni wọ́n ṣe máa fún wọn lọ́wọ́ sí wọn àgbẹ̀ sínú <laughs> broda mi kan ni mo máa sọ àdàbà wọn yóò ní wọn àgbẹ̀ rògbòn yìí sínú injìnì

wàláì àìní iman náà ní fi ń kóbá ìgbésí ayé rẹ̀ nǹkan kan ò lé nǹkan kan ò lé ó sì máa ní gbogbo nǹkan nílé òun nínú gbogbo ayé nílé mi ẹnìkan kan ò sì tẹ́lé ẹnìkan kan ò rí bóun ṣe nǹkan kan nínú gbogbo ayé yẹ́nyẹ́ òun náà lé o wọ́n wá wà kánámọ́ òun lọ́rùn yóò mọ̀ wá wẹ ọṣẹ burúkú káàkiri yóò mọ̀ wẹ ọṣẹ òsì yóò mọ̀ ó sinmi ẹgbẹ́rẹ́ yóò yóò sọ pé wúlọ́fẹ́ والله العظيم تي ما قد حديث سنه النبي صلى الله عليه وسلم وكان يوبا لي انت مو سمعوا قال كما يود الذين كفروا ان ينزل من عند الله ان ينزل عليكم من خيرا من ربكم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يقتص برحمته من يشاء والله ذو الفضل العظيم ṣe lára ọ̀rọ̀ tá à ń sọ lọ wípé àwọn èèyàn wọ́n kí sáwọn ọpọlọ wúlẹ̀ ni yìí ń gbà sẹ́mi ayé kódà ìkànsọ ń ó ní ẹ sàrùmí yẹn o ẹ fídíò ní tó ń ṣe jẹun <laughs> ní ṣe fídíò ní ṣe jẹun mo kàn wọ́n pé wàláhì iṣẹ́ rí ọ̀nà tá a mọ̀ fi ń ṣe lọ́run lára wa ó pọ̀ gan fi ọba tó dá ìyìngbà wa ń kọ ìyìngbà owó olókéré jù nìsín ẹ eh, five naira five naira ẹlòmíì lè ní wa ń kọ̀wé mọ́tà wa ọ̀rọ̀ five naira kan náà wa ń kọ̀wé mọ́tẹ́lẹ̀ náà five naira ló kéré jù ìyìngbà lọ́wọ́ yẹn àwọn tí wọ́n ń produce rẹ̀ wàláhì àwọn gẹ́gẹ́ ni wọ́n bá mi pé àwọn fẹ́ kí n ṣe kíní pé ẹ ṣe kíní pé ah pé ìsọkúsọ yìí pọ̀ jù ẹ dákun ẹ ṣe kíní yìí ní ẹni tí ń produce ẹ̀ imam production wàláhì àwọn ni ó súnà láfa àwọn táwọn ni ẹni tí wọ́n fún mi mo gba twenty copies n pé kémi ló fún àwọn àwọn èèyàn wallahi alazim kò ju báwọn lọ twenty copies péré náà mo gbà so níbi táwọn kọ́ ọ fún mi ní ten copies yẹn ni pé ti eh, aburú jabata ten copies Titi eh, eh, abibu titi esi bukhari mo gba twenty copies Titi àìmọ̀kan yìí ti gba kọ́ra yìí ti gba a single copy lọ́dẹ̀ ni o so kí ni ṣe ní tí àwọn tí mo ti rán gan ni pé àwọn yóò sáfẹ́ máa wò pé báwo ni o ṣe ń sẹ̀mí rẹ̀ wọ́n sá jẹ́ ẹni tó ṣe pé ọgbọ́n súnà nàbì sallallahu alaihi yìí súnà nàbì ọkọyàn láyé ọkàn ọlọ́run wa ń gbọ́ súnà nàbì ọkọni ayé ọkàn tó rọrì kàpé ànàbì sallallahu alaihi wasallam ó ṣẹ̀mí láàrin ọjọ́ mẹ́ta Aisha radiyallahu anha ó nígbà táwọn ti dé Madina àwọn ò jẹun ọjọ́ mẹ́ta léra wọn rí ní oúnjẹ kẹ́ ọmọ jẹ oúnjẹ pẹ̀lú oúnjẹ kéèyàn jẹun lápẹjù kéèyàn kéèyàn ń jẹ àmàlà pẹ̀lú ọbẹ̀ pẹ̀lú ẹran káwọn á jẹ bẹ́ẹ̀ níjọ́ mẹ́ta kó léra àwọn òsè bẹ́ẹ̀ rí inú kọ́ jẹ́ ọjọ́ kan ìjọ́ kejì káwọn jẹun táwọn bá rí ìjọ́ kejì ẹ eh, bóyá àwọn jẹun táwọn fẹ́ nìyí àwọn jẹun táwọn fẹ́ ìjọ́ kejì ìjọ́ kẹta táwọn bá rí làwọn ọjà àmọ́ káwọn lójọ́ mẹ́ta èèyàn wàá wò pé tọ̀ anabi sallallahu so kí wàá ní àwọn òní ṣẹ̀mí anabi sallallahu alayhi wa sallam ó kú wà dir'uhu mar'una indal yahudi anabi ní gbèsè lọ́rùn aṣọ rẹ̀ tí mo fi ń jagun anabi gbé kalẹ̀ ó fi yáwó ó fi yáwó so náà ni so náà ni kí téèyàn bá láwọn tí wọ́n jẹ́ ní tó súnmọ́ yàn èyàn ò sọ fẹ́ lónìí pé yá mi lówó ń bì yá mi lówó lọ níjọ́ kẹlẹ́ nìkan ọ̀kan náà àwọn bọ́dà wa ládùúgbò náà ni ó ní ah ah ẹ̀yin ti fa ah ah iye tiẹ̀ ń gbọ́ gbogbo pé owó wọn kíní kankan kan sọmọkàtà dákẹ́sà rẹ̀ nínú àná wọn àwọn kò jẹ́ kí n fi ntẹ́ni yìí ń béèrè jẹ́ n fi hàn án àbúrò mi kan ṣe jáde nù mo ní lágbájá ìlú mo yá lọ́wọ́ rẹ̀ ń jẹ̀ta ó ní five thousand ṣètì bọ́ wọ́n ráwọn ní ah la ilaha illallah kúrò yìí mọ̀ pé ìlú wọn o so bí wàláì súnà yóò kọyàn ní ayọ̀ kan yóò kọ bó ṣe rọra sẹ̀mí ayé rẹ̀ afẹ́ni bá fẹ́ kó rí i tóbìnrin náà bá rí bẹ́ẹ̀ bóun náà ṣe máa ń ṣẹ̀mí ayé nu tọ́lọ́mù bá yẹ kéèyàn ṣàgbákò obìnrin lọ ṣàgbákò ìyàwó ẹ tùnà sírí obìnrin kò tí ẹ wá sí súnà sírí nínú ẹni tó bá ti gbọ́ súnà anabi sàrọ̀ sálàmù yìí àbí tí súnà yẹn ò ti yé náà ni ọmọ jẹ́ tùnà sírí tí súnà anabi bá ti yé olóòmọ pé onísúnà yìí jẹ́ tùnà sírí so ní pé olúwa wa ní mo máa ń fi ìkẹ́ mi yẹn ni pé àánú mi ni kéèyàn gbẹ́sìn ọlọ́wọ́ báyìí kéèyàn gbọ́ súnà anabi sàrọ̀ sálàmù yìí anú ọlọ́run ni ẹni tó bá wu ọlọ́run ni máa ń fún ẹni tó lọ́run bá wá fún wàláhì kí ọmọ dúpẹ́ fọlọ́run náà ni àwọn sálàfù wa wọ́n máa ń sọ tó bá ń dúpẹ́ fọlọ́run wọ́n wà ní alhamdulillah ala ni'imati islam wal iman wọ́n máa ń dúpẹ́ lórí ẹ̀ lérí pé káwọn máa dúpẹ́ ní mọ́tòlímáàlì wàlíkíníkà ẹ̀ nígbọ́ pé ah, a adúpẹ́ ilé dákọ́ adúpẹ́ kíníkà adúpẹ́ ọmọdé àbí ni'matul islam wal iman wọ́n ní wakafa biha ni'ma wọ́n ní a ah, ìyẹn gan ló tó ní ìgbàgbọ́ jù ó ti tó ní ìdẹ̀ra anú ní ìdẹ̀ra jù náà ni kéèyàn ní iman kéèyàn nígbàgbọ́ kéèyàn ní sunnah nabi sallallahu alayhi wa sallam olúwa wa ni wallahu dhul fadlil azim olúwa ní èmi ni ọba tó ṣe pé ọlá mi ó tóbi ó bù ẹnìkan ò lè lọ́lá kó tó tọ́ ọlọ́run ọba gbogbo ọlá ayé ẹ̀sìn mọ̀ rí àbùkù níbẹ̀ tẹ́bárí àwọn ọba wọ́n máa ní first class obas so ti yẹ láàrin àwọn first class obas ẹ̀tọ́ wa rẹ̀ nìkan tó jókòó ni ó jẹ́ eléré wọn ẹwúrú nàìjíríà nìsín a ní àwọn first class obas àbí àtàwọn emirs irú sultan wa ń jẹ́ eléré wọn wọ́n tó ní amiru gbogbo àwọn umara fún bí amiru náà ṣe wá wà wọn ní sultanu òun náà tó wá tẹríba fún president yóò tẹríba fún president ni so president wa náà òun náà tẹríba fún àwọn kan so ọlọ́ọ̀lọ́wọ́n ọba kò sí ẹni tó wọ́n tẹríba fún al-azim ọláyẹn ti tóbi jù ọlá tí ò lábùkù tí ò lábà wọn náà ni gbogbo ẹni tí bá ń jẹ ọlá láyé ọmọ jẹ ẹni rẹ̀lẹ̀ lọ́dọ̀ ẹnìkan àfitẹ́ni wọn bá kàn wá wọ pé ah ẹ wò wá àmọ́ yóò ṣiṣẹ́ rẹ̀ lẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ dákun ọba òun ni ó di ọba àbí pírẹsidẹ́ǹtì òun ni ó di pírẹsidẹ́ǹtì tó lé mi ní máa gérun fúnra mi kémi ní máa gé irun ní máa gé irun fúnra mi máa ṣe irun fúnra mi ò tó bẹ́ẹ̀ ẹnìkan ní wọ́n fi wọ́n tì ọ́ lágbárí ẹgbẹ́rí sí àyìn ẹgbẹ́rí sí bíi ìwọ sì ni pírẹsidẹ́ǹtì wọ́n lọ́ba sọ yẹ̀yẹ́ báwọn èèyàn kò síyẹn nínú ọlá tọ́lọ́wọ́n ọba so tó bá ní ọlọ́lá oṣù kìíní kan yóò rẹ̀ ọ́ Allahu Akbar ẹ wo munasaba wa nísìn níbo ló wà ó wà ń lu ìbọ́lọ́ sí kíni ọlọ́gba ìtọ́jú àti rẹ president ó ní etí subhanallah alazim wàláhì ìjọ tó wọ́n sọ pé etí ń dùn ìjọ òun gangan lèmi náà gbé ọmọ mi kan lọ sí hospital the same thing ń gbọ́ ní news bámu ní Allahu ah ah etí ń dùn ọlọ́run bá subhanahu wa ta'ala tó ipò òun ni malikil mulk ẹni kò sí pé bóyá nǹkan kan ni ó wàá jẹ́ àbùkù nínú ọlá ọlọ́run ọba ẹ wo kíní yẹn àbùkù ní ọ̀rẹ́ pírẹsidẹ́ǹtì tí ẹ bá ti pé yẹn bá dé ipò tó ti ga jù yẹn yẹn tó ipò gbogbo tí bá ń ṣèyàn láwọn yóò máa mà kò ní wù òun kankan yẹn wọn gbọ́ pé pé ẹ ah, ti ń dùn mí àmọ́ kò ṣeé ṣe ó ti dépò tó yẹ pé gbogbo everybody so bíyàn bá ṣe ń bíyàn bá ṣe ń ga sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àṣírí ó sì máa tú sí làṣírí ó sì máa tú sí làṣírí ó sì máa tú sí bíyàn bá ṣe ń ga sí làṣírí ó sì máa tú sí so náà ni ẹni tí bá ń ṣaburú tó bá ga àṣírí rẹ̀ ò lè bò kò lè bò ní tí mo ti lọ òun náà ni pé ọlọ́ọ̀lọ́wọ́n ọba subhanahu wa ta'ala yẹn gbọ́dọ̀ mà pé kò sí ọlá kan tó lè tẹ ọlá ọlọ́wọ́n ọba mọ́lẹ̀ so gbogbo ẹni tó bá wá rí tó lọ́lá láyé ó gbọ́dọ̀ jẹ́ kó yí ọ pé à ọlọ́run lọ́kàn gbé ọ síbẹ̀ ẹ ẹ tó wo ẹwọ ẹwọ ṣebí lánàá yìí náà ni àwọn kan wà lórí orí president yìí mo wá ń gbọ́ ní ọ̀rọ̀ àpé mo wà bóyá mo fẹ́ ṣerun níjọ́ kan ní ṣọ́ọ̀bù kan ni ni mo wá rí abóyá mo sì lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ni wọ́n gbé network mo ń wo network ń jọ òní náà ni precisely yes network náà ni ní ayélujára kìíní o ó wá lọ sí Kánò ó lọ sọ́dọ̀ ọba Sanusi Sanusi wá kó àga kalẹ̀ àga tí ẹnìkan wá dayọ sókè báyìí òun nìkan ló jòkó lé ìgbà tí president Jonathan ẹ̀ tí Jonathan dé eré àga yẹn ló jòkó ẹ tún wọn á wò ó wá fẹ́ bá a sọ̀rọ̀ kọ̀ wá tún bá a sọ̀rọ̀ gangan ó fi nídìí ẹnu ìwọ̀n sọ Haúsá àwọn ẹnìkan wá ń translate haúsá rẹ̀ sí ìyìnbó fún Jonathan kí ló ṣe ń ó fi ṣe ọlá pé ìní bọ́ sọ̀rọ̀ direct ìní bọ́ sọ̀rọ̀ direct olùgbèbó àmọ́ nǹkan fi ọ́ sọlá ni so ẹ wò ó di di ọlá tiẹ̀ ẹnìkan náà tó wá ṣe kí ni òun náà tó fòun náà sọlá tóun náà bá lọ sí aṣọ ìrọ̀kìtì náà bóun náà ó ṣe ṣe kí ni ó ṣe fi sọlá nù tí Allah subhanahu wa ta'ala kò rí bẹ́ẹ̀ ẹni tí lóore yìí bá yé wàláì kò síbẹ̀ nìkan ṣe lè tó nínú ọlá kò ní kàǹkà lẹ́mìí rẹ tí wàá di pé jìnnìjìnnì ọmọ wa bá ọ nínú ẹ̀mí torí wọn pọ̀ lọ́run ló fún ọ. náà ni ẹni tó bá jọ ń sún náà wàláì àti má gbé wájú ọba bí ó ṣe dúró tí ọmọ wo ni kò ní kúnlẹ̀ kankan o torí pé kí ni ọlọ́run ọmọ pọ̀ ló fún ọ èèyàn ní ọ o ò lérí mẹ́fà yakhtassu bi rahmatihi man yasha wallahu dhul pé ọlọ́run lọ́ba tó lára ẹ tóbi jù tẹ́nìkan kan ò lè nírú ọlá yìí so ibi yìí náà lè tó ti mà ike gbogbo ẹni tí ó bá jẹ ọlá láyé ìyíhun èèyàn ń sáré àbí èèyàn ò sáré ìyíhun ò ní kọ́lọ́mọ́ fún ẹni tí ó bá fún ní ọlá torí pé kí ni yàní wàláhù dhul fadli al-azim ló ní ọlá tu'til mulka man tasha alọ́lá rẹ̀ ní máa ń fún ẹni tó bá wù kí wọ́n mú gbé fún yàrá màlúwà yìí lásìkò yìí wa tanzi'ul mulka mímọ̀ yẹn ṣàṣà yóò tún gba lọ́dọ̀ ẹlòmí pé ọ̀yá ó ti tó gẹ́ mo gbà lọ́wọ́ tiẹ̀ mo tún gbé sọ́dọ̀ ẹlòmí wa tu'izzu man tasha wa tudhillu man tasha biyadika al-khayru innaka ala kulli shay'in qadir lu ani mi ni mo lágbára lórí gbogbo nǹkan ipá mi ká gbogbo nǹkan yẹn yán tún bá fẹ́ ṣe so náà ni gbogbo wa ẹ dákun ká dá ẹ̀mí wa padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ká mọ̀ wá wa kú wa káàkiri ká mọ̀ sáré sakúsa ká ṣe súnà nàbí sallallahu alayhi wa sallam sòun ni ó jẹ́ kí gbogbo tí a bá ń wá kiri tá à ń lé kiri yóò fi rọrùn fún wa láàrin ayé ṣe ní rọrùn yóò sì sábà bí ìrí náà ṣe ní ìrọ̀rùn sábẹ́ wa subhanahu wa ta'ala kó mú ṣàṣì àlékún àgbóyẹ̀sìn rẹ̀ lọ. هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين سبحانك اللهم وبحمدك asalaamualeykum warahmatulah. wa aleykum salaam. oníbẹ̀rẹ̀ ni please if my neighbor is a Christian and she is celebrating her birthday and she gave me her birthday cake can I eat the cake and and can I get can I greet her or thank her for the cake or how should I greet her. irú ọ̀rẹ́ wo ni ó lè pa mùsùlùmí pọ̀ dérú ipò yìí sọ yẹ kí wọn lákèsí lérí ẹ so kódà tí ẹ bá jọ wà ní ọ́fíìsì ẹjọ ń ṣiṣẹ́ ìtò lè mú ìjọmọ sọ̀rọ̀ ìjọmọ ṣe pọ̀ wánu ọ gbọ́dọ̀ kó yí dé lẹ́vù pé àwọn nǹkan yìí ọ̀dà so even bí mùsùlùmí gan bá ṣe ó yẹ kán ti dọ́ ọmọ ipe ah, lágbàjá kọ́dà kò ẹ́ eh, mi kẹ́yìn kéèkì ẹyìn birthday nìkan so ìgbà tó yẹ pé ó rí pé òun ò gbá ti mùsùlùmí gan òun tako mùsùlùmí ti ń ṣe gan pé ti ń ṣe ọ̀dà òun pàkíyèsí rẹ̀ ká tó wá sọ tẹ́ni tí ètè wá ṣe mùsùlùmí òun ni pé tí christian bá ṣe birthday so kò nídìí kéèyàn ò kì kò nídìí kéèyàn ó gba kéèkì jẹ lọ́dọ̀ rẹ̀ àmọ́ tó bá fún yẹn ní nǹkan neutral ground gbé wọ́n yọkàn bòyàn lẹ́bùn so kò sí ti ó burú ń bẹ́ẹ̀ so láti pẹ́ kí wọ́n gbà kí wọ́n jẹ́ àwọn sọ̀hábà anabi sallallahu gangan àwọn yahudi so wọ́n máa ń fún ní ẹ̀bùn so àmọ́ anabi sallallahu alayhi wa sallam kò bá wọn ṣeré débi ọ̀rọ̀ ẹ̀sìn wọn ẹni pé àwọn yahudi tó ṣe pé wọn ò fa wàhálà pẹ̀lú anabi anabi sallallahu alayhi máa ń gbà nǹkan lọ́wọ́ wọn so wọ́n máa ń fún anabi ní ẹ̀bùn tànàbí ó sì gbà tí ó sì jẹ́ so náà ni àmọ́ tó wá jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú bóyá bí à ń celebrate irọ́ tí ò sí òun gá wá kò sí ti jẹba dé ṣùgbọ́n fún mi ní kéèkì rẹ̀ so wallahu a'lam naam. asalaamualeykum. wa aleykum salaam. ẹ dákun sẹ́yìn lè di wàlíì látara la ilaha illallah tí ènìyàn bá ń ṣe dáadáa tòkítẹ́ bá máa ń ṣe dáadáa. ntẹ́ yóò fi di wòlíì ọlọ́wọ́n ọba alladhina amanu wa kanu yattaqun ẹni tó ní ìgbàgbọ́ béèyàn nígbàgbọ́ béèyàn bá nígbàgbọ́ tó jòkóó kọ́lá kọ́ máa ṣe láìláìlá one thousand ẹ eh, one million lójoojúmọ́ kọ́ máa ṣe one million lójoojúmọ́ téèyàn bẹ́ẹ̀ lè ní iman tí o bá sí ìpìlẹ̀ iman lọ́dọ̀ yàn ìpìlẹ̀ iman òun ni pé kí gbàgbọ́ pẹ̀lú ọlọ́run pẹ̀lú anabi pẹ̀lú àwọn màláíkà pẹ̀lú tírà ọlọ́run ọba pẹ̀lú kádàrà kó jókòó nínú ẹ̀mí yàn wàláhì bí ẹ bá ń ṣe one million láìláìlá ọ̀rọ̀ rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí ẹni pé èèyàn ń gbé kuraani sínú kẹsẹ̀tì èèyàn gbé tape kẹsẹ̀tì èèyàn wá ń play rẹ̀ níbi kuraani tí kuraani tí tape kan play kuraani ní tiẹ̀ ẹ̀dàkùn ládàá wo ni tape wo ni tape wo lè ní ládàá kankan òun kàn ń play kuraani jáde bẹ́ẹ̀ ni láìláì lọ́la tí o bá jáde pẹ̀lú kúrò àwọn ìpẹ́yọ̀ kan péré lèèyàn bá ṣe la ilaha illallah lahul mulku wa lahul hamd yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir so anabi yìí ṣe la ilaha illallah lásán ìmọ̀ fi nǹkan kun ni irú tí ma fi ń kun ni tá a wí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir so adhkar tá anabi ni a máa ṣe nu so tí wọ́n bá ti wá ṣe la illallah kọjá pé bí anabi ṣe ṣe náà lè yóò ṣe ṣe so ẹni tí wọ́n bá ń ṣe báwọn ìtura lómi nígbà pé tó ń bá ń ṣe láìláìláìlá òun ó di wòlíì òun ọba máa kírun ma tó àti pé ní ti ṣe láìláìláìlá òun òun ọba máa gbàwẹ̀ ma ní ti láìláìláìlá òun yọ jẹ tó ọlọ́run kó ṣàánú fún yàn náà. onímọ̀ ní salamu aleykum. náà wọ́n aleykum sí. ṣé ó dáa kéèyàn máa lọ na anagẹ̀mọ́lé kí ni ìjìyà ẹsẹ̀ tọ́ kọ́lá ẹni tí kì í ṣe àna èèyàn bóòlù yóò sì mọ lọlẹ máa bá àgbàlagbà lọlẹ máa na ó mi àgbàlagbà lẹni yẹn ẹni tó bí ìyàwó yàn so ọlọ́run kó kó ṣàánú kọ́nà ìfò tí ká bá fojú ẹ̀sìn wó gan ká fi ojú aláàdá ìjọmọlúwàbí wò ẹ kọ́nà kí àwọn àna wọn nà ká nà wọn kó o ṣe tó dùn kọ́ mọ fọ́ létí kọ́ mọ gbẹ ntọ́ da fún ọjọ́ ni pé kéèyàn dákẹ́ ni ó dákẹ́ so kọ́ kàmá wọ́n náà ni pé aa ah, ah, alájà aa ah, so àbí kò sèrò àwọn ọ̀nà tó fi ra sá fún wa so àmọ́ kí wọ́n náà wá ní ìlọlẹ̀ nà kọ́lẹ̀ lómi gọ́ yóò ní tí ìyàwó bá búyà wọn òun náà wá gbalẹ̀ àná tiẹ̀ náà lọ wọn ni nso ẹ̀rọ lè bu wọn bẹ́ẹ̀ aa wọn wà lájọ gbá fúnra wọn aa arìndìn ni yíwọn yẹn yà arìndìn ọlọ́run kò ṣàánú fún wa náà kò dáa kí wọn máa bá anáyàn jà. wọn ní kí ni ìjìyà ìjìyà rẹ. ah ìjìyà rẹ lẹ́nu ìpọ́nṣẹ́ lọ́wọ́ náà ni so tí o bá ní jìyà lè mú jìyà fún un naam. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. àbí jìyà rẹ ni pé kò ní rí ìyàwó fẹ́ mọ́ <laughs> àbí bẹ́ẹ̀ ni kí ìyàwó náà yarí ni pé ah ọ̀nà ìyá mi àbọ̀ ọ̀nà bàbá mi ah ọ̀tán ọ̀tán so wọ́n lẹ́yìn tó bá ń nà ìyá kọ́ ọ̀n lọ sí díẹ̀ ńlẹ́ àná. awon iba ma so be won ya o se die nle ana yani ko o se to السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام حفظكم الله على الدعوه السلفيه الحق هنا بين لنا تفصيلا كيف نفعل صلاة القسم والجمع في السفر مع أيام الذي تقعنه جزاكم الله خيرا náà ọ̀rọ̀ nípa pé tí yẹn bá wà ní ìrìn àjò sọ pé báwo lèèyàn ṣe máa ń ṣe jámọ́ àti kọ́sùrù sọ́ni tó bá jẹ́ onírìn àjò lára ìdẹ̀kùn Islam náà ni pé kí kó máa kírun rẹ̀ ní àdínkù àyílà kó máa kí ní méjì alásàrè kó máa kí ní méjì ó sì láǹfààní àti kí papọ̀ tó bá wà lójú ìrìn gangan àti nígbà tó bá ti dé ibi tí ń lọ náà ó láǹfààní tí sì ń jẹ́ àjòjì ní ìlú yẹn so magreb àti isha yóò kí magreb ní mẹ́ta wọn kì í dí òun kù bẹ́ẹ̀ ni àṣùbà náà wọn kì í dí òun náà kù yóò kí pé bẹ́ẹ̀ náà ni isha yóò kí méjì ó láǹfààní láti kí magreb àti isha papọ̀ inú kọ́kọ́ kí tó bá bínú magreb ní ìsìn kó kí ní ó kí magreb tán ó lè fi isha lè mọ̀ immediately so kó sì lọ lè simenti ẹ̀ na àyílà náà ó ká àyílà tán immediately kó fi máa lọ sinmi tó bá sì wù ó lè má kí àyílà ní àsìkò àyílà yóò wá ṣe sùúrù tí àsìkò alásàrè bá ti fẹ́ wọlé yóò wá kí àyílà tà alásàrè papọ̀ bẹ́ẹ̀ náà ni bóyá magrebu náà yóò wá kí magrebu àti ìṣáì papọ̀ ní àsìkò tí ìṣáì ti fẹ́ wọlé so àǹfààfó wà fún but kíní kan tó yẹ ká gbóyè ni pé kíní yìí ó ní ọjọ́ ó ní ọjọ́ tábàlọ́ lè wọnú Sahih Bukhari hadith four thousand two hundred ninety nine four thousand two hundred and ninety nine Abdullahi ibn Abbas òun ni ó gba hadith wa ó ní aqamna ma'a nabi sallallahu alayhi wa sallam fi safarin tisa ashara nukasiru salat ó láwọn lò nineteen days pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn máa ń dín irun kù èyí tó four thousand two hundred and ninety eight ibi tó ń dúró sí náà nù ó ní aqamna ma'a nabiyyi sallallahu alayhi wa sallam fi safarin tisa ashara yawman nuqassiru salah àfi ń dírun àmọ́ títí four thousand two hundred and ninety nine nínú sọ̀rọ̀ bukhari òun wá fi kún ipe wa qala ibnu abbas ibnu abbas wá ní pé wa nahnu nuqassiru ma baynana wa bayna tis'a wàbẹ́ni tísà àṣàrọ̀ ó láwọn máa ń dírun kù láti gbàtà bá ti ṣèrìn àjò àti nineteen days ń pé nineteen days náà la máa ń lò wá ìdá zidina àti mamuna tó bá ti lé ní nineteen days báyìí àwọn máa pérun so ni so náà ni ẹlòmíì yọ wá àìmọye àwọn student tó tó yẹ pé jàbàtà ti sì wọ́n ní ọ̀nà lọ gbá mo sì máa ń challenge wọn wípé ẹ mú ẹ̀rí wá ọmọ mi yóò wà ní skul oṣù mẹ́ta yóò wọlé òun ṣe jámù òun sì ṣe kọ́ sùúrù ẹ dákun ìṣìnà ni àdìsá nàbì là ń kà yìí àgbóyè àwọn sọ̀hábà lérí ẹ̀ náà kà yìí so mo wá máa ń challenge gbogbo everybody tó bá ti béèrè báwọn pé mú ẹ̀rí tí wá tẹ̀ ti rí i pé indefinite time ni náà ni kọ́ sùúrù àdìsí Bukhari là ń kà yìí náà mo tún kọ́ mo sọ nọ́mbà rẹ̀ yìí four thousand two hundred and ninety eight four thousand two hundred and ninety nine kárọ̀ léwò so Ibn Abbas Onyani. ni ó ní wá ìdá atmamna wá ìdá zidna atmamna tá a bá ti lé nineteen days yẹn bá rí pé twenty days báyìí àwọn bẹ̀rẹ̀ sí ni máa pérun ni sọdákun so pẹ̀lú àwọn fatuwa gbọ́kúgbọ́ sọkúsọ tí ó jáde pẹ̀lú ìmọ̀ tí pé wọ́n sì ń pera ní muhaddith ẹ dákun ayna anta min hadha al-hadith so kọ́nà kó ń ṣàṣàánú fún wa so ìlà àlà tó wà fún ìdírun kò ní rìn àjò náà lélẹ́yìí so wallahu a'lam naam. asalaamualeykum. wa aleykum salaam. ẹjọ ìwọn asámú ẹjọ ṣètò tí èèyàn bá kí ìwọn asámú lẹ́yìn imam tí èèyàn lè kí rákà mẹ́jọ lẹ́yìn imam tàbí dandan ni kí èèyàn kí tán àti wípé séèyàn lè kéèyàn lọ kí sáfù àsibítìrì ní ilé ní ilé rẹ̀ lóru. tarawih kíkí ẹni pé a ṣámú mo ṣàlàyé níjọ́ ni pé oríṣi àwọn àsìkò tí yẹn máa ń kí sọ ń bẹ nínú sunan Abi ipe anabi sallallahu alayhi wa sallam ó jáde ó kírun fáwọn ó parí rẹ̀ sí òru àkọ́kọ́ ìdá mẹ́ta àkọ́kọ́ lóru yẹn ni pé bí kéèyàn bẹ̀rẹ̀ kéèyàn parí ní dédé bí aago mọ́kànlá lóru oníjọ́ ẹlẹ́ẹ̀kejì ó parí ẹ̀ sí àárín òru so ẹjọ́ ẹlẹ́kẹta ó parí ẹ̀ sí àsìkò tí alfa sàrífẹ́ súnmọ́ tọ́ àwọn àbí anabi sallallahu alayhi wa sallam sọ wá pé ẹni tí kò bá lè kí lóru báyìí nǹkan anabi ni ẹni tó bá ń kí tarawih pẹ̀lú ìmáàmù rẹ̀ ẹni pé kìyàmù Ramadan tó kí pẹ̀lú ìmáàmù lálẹ́ hatta sallama tó fi bá sálámà kana lahu ajru qiyamil layl ń tọ̀ ń ní ládàbẹ̀ ẹni tó fi gbogbo òru kírun ni sòrú ẹni yìí kó ní pé òun ó kí mẹ́jọ pẹ̀lú ìmáàmù wà lè dá kíníkí hùn fẹ́ sálámà pẹ̀lú ìmáàmù yẹn so ládàáhùn kò fi lè pé gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam torí pé májẹ̀mú tá anabi fi kóná ni pé hatta sallama títí ó fi sálámà so kéèyàn bá sálámà so òun lára yẹn ó pè àmọ́ tó bá jẹ́ pé ìmáàmù yẹn ngẹgẹ ló wá ṣẹ̀ṣà pé tí n bá ti kí mẹ́jọ fún yín tán so èmi ó ti máa sálámà kó n kálukọ́ lọ lè kí wítìrì rẹ̀ ní ilé lóru tó kò sí ní tó burú ń àmọ́ kó jáde pé o ṣàgbìyànjú pé ìmáàmù yẹn ẹjọ́ sálámà ẹjọ́ parí ni so náà ni so wallahu a'lam olọ́lájú kọ́ra kéèyàn kí pẹ̀lú ìmáàmù lálẹ́ yẹn olọ́lájú kéèyàn da kí ní òru lọ pé pé wọ́n nìkan da irun kí lóru kéèyàn kí pẹ̀lú ìmáàmù yẹn lọ́lájú lọ so náà ni ẹni tó bá ka kiyam ramadan sheikh albani awo àbí salatu tarawih tíra àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ so inshallah ni rí àwọn ọ̀rọ̀ tí ń sọ yìí ń bẹ náà. oníbẹ̀rẹ̀ asalaamualeykum tó lọ́ọ́ wa aleykum salaam. Please, we want you to we want you and those who said today is good. We want to want both of you to compensate with each other. Not to perform or not to form any disagreement or any problem. And also we want you to pick us a date and also time, also any venue to be used. Please, the, the purpose of this is for us to know the person speaking the truth among you and those people and also we want we want and also the word about using traditional drugs in Islam and using the position of Prophet Muhammad sallallahu alaihi wasallam to seek something from Allah. naam ntẹ́ni yìí ń béèrè nípa pé àwọn tí wọ́n sọ pé ìkúnlẹ̀ dà ní pé àwọn fẹ́ kí kájọ pàdé èmi a máa fi ọ̀rọ̀ kan rán ẹ̀yin èèyàn tí máa ń jẹ́ pé ìdáni ìránnilétí padà ṣẹkẹrẹ tí kan máa ń ṣe mí ni pé rà ń pé àwọn èèyàn máa ń ṣe bíi àbòsí díẹ̀díẹ̀díẹ̀ níbi ọ̀rọ̀ ọmọ kan ń pè mí níjọ́ kan mo rí ọmọ kékeré ni so wọ́n ń béèrè ọ̀rọ̀ kúnlẹ̀ wọ́n ń dákọ pé àwọn ajá dárò kìtàbù ọ̀sùnà yìí àwọn ajá fọ́ọ̀ba ìtòrò <laughs> rẹ̀ lókun alájà o ìsàrà òun ló ní pé òun dẹ wọn ó ní mo rán àwọn ọmọ mi sí ọ mo dẹ wọn sí ọ ẹ kí lèyàn sì máa ń dẹ sí yàn ajá lèyàn máa ń dẹ sí yàn o wàláhì bó ṣe sọnù mo fọ́ lọ́wọ́ bàbúrà ó ní mo dẹ àwọn ọmọ mi sí ọ àbí tọ àwọn ọmọ rẹ̀ ti máa ń dẹ káàkiri. <laughs> mo á ní ó ní kíni àti wọn bí kájọ pàdé káwọn sọ mo ní ah mo ní bí wọn sẹ mo ní ọ̀rọ̀ kan bẹ tí mo bí wọn kẹ́yìn mo ìrísí ẹ̀ mú wa dì sìn bí wọn kan fún ọ àwọn sọ pé ìkúnlẹ̀ da pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀rí fàbáraka umaru ẹyọ kan náà ni àbí fàbáraka umaru umaru kúnlẹ̀ àbí tọ̀ èmi náà wọ́n fún wọn lẹ́rìí pé ìkúnlẹ̀ ọ̀dà látara pé Muaz ọ̀fẹ́ sífà nàbí ànábì kọ̀ Fahlan rànkún méjì ọ̀fẹ́ sífà nàbí ànábì kọ̀ lẹ́yìn náà hadithi Aisha radiyallahu anha àwọn náà ní pé ànábì ní òun ọ̀pẹ́ni kankan láṣẹ kọ́mọ tẹ̀fẹ́ ní kankan tóun tiẹ̀ ní àdìsí òun tiẹ̀ ní sábàbí kankan tọ́ àdìsí mẹ́ta la rí tó ní ká má kọ̀ ẹ̀yìn rí àdìsí ẹ̀yọ̀kan kátìlẹ̀ ẹ̀yọ̀kan gan lè mí gan rí. idha ta'arada al-hadir ayé ọmọ yọkọ dàn mo tún wá ń pe àwọn kìnnì kan sínú làákàyè àwọn èèyàn pé ní ìsìn kẹ́nìkan máa mutí káfà kan máa ní máa mutí mà kọ́ ni máa mú kọ́ ni àfàlẹ̀ mi náà kúlù wá ní yẹsẹ̀ alúlọ́kà ní al-khamri wal-maisiri kúlù fíhìmá kúlù fíhìmá hismun kabirun wa manafi'un linnas manafi'un linnas àǹfààní ìbẹ̀lẹ̀ mi rí kọ́ ni ṣebí iná ní ṣe bá ń fa nílọ́run ní bẹ́ẹ̀ bí ọtí níṣìí wọnú kúránì yìí òun rèé o àmọ́náfíù kẹtì bẹ́ẹ̀ sẹ́ bá ṣe wọ́n bẹ́ẹ̀ àmọ́ àǹfààní bẹ́ẹ̀ àǹfààní bẹ́ẹ̀ lèmi ń jẹ́ so kí láwìí fún un a ní àà ó lọ lè wáyà míì tóun ti ní nàmàlì khamru wal maisir wal ansab wal aslam rijizun min amali shaitani fakitanibuhu la'allakum tuflihun so òun lè lò tọ̀ nísìn àwọn aríbi tí káàtì ẹ̀gbà pẹ̀lú iná ni o pé Umar ó kúnlẹ̀ fún anabi Muaz fẹ́ kúnlẹ̀ anabi nírọ ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ bá fẹ́ kúnlẹ̀ fún anabi níjọ́ tí wọ́n rí ránkó méjì anabi nírọ Aisha náà ní anabi ó pàṣẹ bẹ́ẹ̀ fẹ́ni kankan so ẹ wá bá bí wọn ipe àní tí haadiru ẹ̀rí tó ní a máa ń ṣe nǹkan àti ẹ̀ tó wá rí ẹ̀rí kan òun ní ká ṣe ewu láàlò nínú Islam ẹbí wọn ẹbí wọn wàláhì yìí tó kọ̀ pé ká mọ̀ sí nǹkan wọn lálò ìdá ó rí èsì mú wá látijọ́ yìí sẹ́gbẹ́ ẹ̀ ń kiri káàkiri ẹ̀ ń kiri àdúgbò káàkiri ẹ̀ awàsí wàásí tẹ̀sùbà àti ìkúnlẹ̀ àti tẹ̀sùbà àti ìkúnlẹ̀ ẹ̀ lákùn sínú gbogbo tí ń bẹ yìí tẹ̀sùbà àti ìkúnlẹ̀ níta wá ṣe káàkiri gbogbo àdúgbò káàkiri káàkiri káàkiri nù so òun ni pé kò sí ẹ̀rí níbi nǹkan tí wọ́n ń sọ. So, tó wáyé pé ẹni tí wọ́n bá ń nídìí ipe ọ̀fẹ́ yọ òdodo jáde torí pé kí ni ṣebí ń jẹ́ nílá tó pàdé ní airport pẹ̀lú àwọn pẹ̀lú wọn náà ni àwọn ajá dárúkítàbù wà sunna ajọ pàdé wọn náà ni ajọ ọba sọlá gbẹrú wàláhì àjọ àjọ pàdé wọn náà ni àjọ pàdé wọn ní airport kí náà ń fà àwọn ènìyàn ó ń ṣe tó bá kírun tó bá ṣe kọ́mọ̀ tó ṣe wáyé dáwúlá ṣeré kàlá àwọn tó ń jó súnà tó ń kíní yọ̀ọ̀dá àwọn tó ní mọ́sáàsì bá ní á pe àwọn àfáwà fún yín tó wá sàlàyé ẹ̀ ẹni wá sọ fún mi abájọ lọ pẹ̀lú akọ àtàwọn àtàwọn mẹ́ta kan adébẹ̀ ngbàtà adébẹ̀ anìkan sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ní òdodo anabi kò sọ anabi yìí ṣe wọn yìí lójú ayé anabi àwọn sọ abàkan kò ṣe wádàá wọlé àṣẹ ó ní àmọ́ bẹ́ẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kò sábúrú níbi ká ṣe é ó ní kò sábúrú níbi ká ṣe é ó ní òun sì lẹ́rìí òun lẹ́rìí òun lẹ́rìí kí lẹ́rìí tí mo wá ó ní njọ́ kalẹ̀ nìkan kírun pẹ̀lú ànábì àgbàtà ànábì ní sami allahu liman hamida rabbana walakal hamd ẹnìyẹn wá ní ahamdan kathiran tayyiban mubarakafi ó ní ànábì kọ́lọ́kọ́ ẹni wọn ẹnìyẹn lọ́kàn wí bẹ́ẹ̀ o wọn lẹ́yìn gbàtà anabi wa kírun tán anabi wa ni ta ló wí ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan ẹni wa ni èmi ni anabi wa ni ah ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ yẹn da gan àwọn màláíkà ń dù wọn ni sànàbí lọkọ wọn ni yéé pé ah wàláì wàláì akíkọ̀tàn àánú mi sì ń ṣe ọkùnrin wọn pé híì sí ń tẹ́ ń gbé kìtẹ́ rú pé lẹ́rìí ni tó dìde kó ń lé pé ẹ̀ mọ̀ nsó ẹ̀rí ń bẹ fún wádàá wúlásẹ̀ rí kàlàwù sẹ́ẹ̀rí lélẹ́yìí wọn wọn pe ẹsẹ ẹdá tẹ kiriru mọmọ ni kẹsì nǹkan lójú anabi kanabi ò ní ọdà tọba ti ṣe nǹkan lójú ayé anabi tanabi sì hàn fáwọn ẹgbẹ ọdà ó ti di ẹsìn fún wa ó ti di àdìsí ìtọkùnrin òun ṣe ó ti di àdìsí wàá dàwúlà sẹríkà àti tóní amdan kasiran tayyiban mubarak ó ti di ara ẹsìn tọ́lá anabi ṣe kíni anabi ti hàn fáwọn ẹ tí o bá da anabi sọ pé káà ẹ má wì má n ta ń pè ní tẹkiriru nù wàláì mọ́sẹ̀ ń gbé àdìsí ká mọ́sẹ̀ ń gbé òdó káàkiri nù wọ́n tó láwọn sí àwọn sí pé àwọn sì ń sẹ́sìn àwọn sì kíní kan so kọ́lọ́n kó ṣàánú fún wa náà ni pé mo wá sọ fún wọn jọ́ yẹn bí mo fẹ́ lọ ganu jọ́ta pàdé òun last mo ní wàláì kò gùn mí kémi àti yín pàdé mọ́ toró nínú òun dùn bá ṣe pàdé òun tí wọ́n náà tàbí pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú mi ò dùn mo ṣe pàdé rẹ̀ mo ń torí kíni tá a bá sọ nǹkan kẹtẹ́ ní ìsìn báyìí ìrọ̀lẹ́ mà lọ lè pa káàkiri mo ní onírọ̀ làwọn pa mo ní jẹ́ ìrọ̀ létí mo ní jọ́ta parí eh, nùnà kọ́ṣà ní Táíwò ọ̀dọ̀ àwọn ní mọ́sálásí Táíwò mo sọ fún un pé ń padà ń gbọ́ tẹ̀ ń sọ káàkiri ipe wọn kó àdáwá nípa wọn lùsùn náà ká àdáwá bẹ́ẹ̀ wọn kó wọn kó ọbẹ̀ wá wọn kó lẹ́bẹ̀ wọn kó wá bẹ́ẹ̀ mo ní ta ló kó ta ló kó ta ló kó àdáwá bẹ́ẹ̀ mo ní so ọ̀tọ̀ ní ta sọ ọ̀tọ̀ ní tẹ́ máa sọ káàkiri tuntun òfin wùmí kémi àti yín kájọ máa pàdé mánu so ẹ lọ gbẹ̀rí lọ́dọ̀ àwọn ẹ̀rí ìkúnlẹ̀ tó bá yàtọ̀ sí fàbáraka Umaru tó ti yé báwọn tí o bá ti jàtọ̀ sí bàbá raka Umaru ẹ̀yìn sí rẹ̀ ni náà ní ń fọ̀ yìí ẹ wá sọ fún wọn pé àníṣe mo sọ fún wọn pé bí ọ̀gá rẹ pé idha ta'arada al-hadiru wal-mubih ayyuhuma yuqaddam tó wá sọ fún mi pé afákàtúntò pé kíni kan mo ní sí ìtọ́kọ tíra bí Tawdihul Bayan mo ní kọ́ lọ́wọ́ wọn wà fákọ̀ rẹ̀ níbi ó kọ́ gan ó kọ́ gan àdáhùn bẹ́ẹ̀ bí ó kọ́ ọ̀hún gan Tawdihul Bayan Tawdihul Bayan bóyá sì máa ń ṣe Tawdihul Bayan kí o ní bayanul bayan bayanul bayan àlàyé àlàyé ìyẹn sàlàyé àlàyé mọ́ so ó kọ́kọ́ kọ́ gan ni ó kọ́ tíra rẹ̀ gan tàwùdíwìl bayan wọn sàn gbé gẹ̀gẹ̀ káàkiri ní ọmọ kọ́ni báyìí mo ní àà tàwùdíwìl bayan ni arú odò wo ni a ní ẹnìkan kan wá rí mùdírù wọn gan ló ń kí àà tàwùdíwìl bayan ni wọn ṣé ń wádìí kéfà ìwádìí ọlọ́wọ̀n gáìdì yín lórí okọ̀ gan ó mi pé ti ń bẹ́nu rẹ̀ gan ọlọ́wọ̀n gáìdì yín lórí ẹ̀ so wallahu a'lam nam subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu wa